الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن سمرة بن جندب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه أتاني الليلة آتيان وإنهما قالا لي انطلق وإني انطلقت معهما Samura ibn Jundub nínú àwọn ọ̀gá wa lọ́gbàkùn bá wa ṣàlékún yọnu rẹ̀ fún ọ ṣùgbọ́n àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. ó ní òjíṣẹ́ ọlọ́run àlékún kí a jìjẹ ọmọ bá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa báyìí innahu ataniya laylata atiyan a àwọn méjì kan wá bá mi lóru mọ́júmọ́ yìí o ànábì láwọn méjì kan wá bá mi ní òru mọ́júmọ́ yìí ìtumọ̀ ẹ̀ ni pé bíi àárọ̀ lásùbà báyìí lànàbì ń sọ̀rọ̀ sallallahu alaihi wasallam torípé nínú àṣà ànábùwà Muhammad sallallahu alaihi wasallam òun kírun tán láàárọ̀ báyìí lẹ́kọ̀ọ̀kan láàrin àwọn sọ̀hábà rẹ̀ a máa bi wọ́n pé irú àláwo ni wọ́n lá mọ́júmọ́ ànábì a máa béèrè bẹ́ẹ̀ o ọlọ́lá ọ̀sán wọn kálukú ó sì yí ń tọ́ba rí ànábì ó sì túmọ̀ rẹ̀ fún wọn pé á báyìí ni àmọ́ kò sí gbogbo àkọọ́lẹ̀ tá a rí àwọn sọ̀hábà rọ àlákàlà o làwọn ń léwọn lójú oorun wọn ń fàdá léwọn wọn ń pèsè yẹn wí yóò síta o ìgbà tí ṣètọ́ nìkan ń dààmú yàn lèyí wò àmọ́ mo rí nǹkan báyìí mo rí nǹkan lọ́jọ́ a ànábì àní a ìmọ̀ ni àkórí báyìí ni rọ àwọn àdábàwọn ànábì àmọ́ rọ sallallahu alayhi wa sallam níjọ́ yìí àdéhùn yìí gùn ju bí àlùfáà ti rárá sọmara ìtẹ̀tọ̀ àyè lọ torí àsìkò wọn là nẹ́bi béèrè náà níbi tí máa béèrè sallallahu alaihi wasallam kò wá sẹ́nìkan náà àwọn sọ̀hábẹ́ńjọ́ yìí tó wí nǹkan kan àtàǹsùn aláwòlẹ̀ lálónìí gbogbo wọn dákẹ́ ìyẹn ni pé lórí báàbù rọ́nà là ń sọ ìró ẹlòmíín bá a débi pé njẹ́ òní olóhùn kọ́tàrí kan wí àdánwò ti gba ẹlòmíì débi pé àfi bí wọn bá bí mi ò ní sọ̀rọ̀ kọ́dà bí ọ̀sọ́rọ̀ lẹ́yìn ọ̀wà ẹlòmíì ti bá tiẹ̀ débẹ̀ èèyàn díẹ̀ díẹ̀ ní máa dàgbà sí yàn la èèyàn bá ti jẹ́ pé nù ní bírèkì àfi bí wọn bá bí mi àfi bí wọn bá pé ń sọ̀rọ̀ àà èé ṣe ẹ̀kọ́ ńláńlá ni ànábìbí àwọn sọ̀hábà ń jọ́nà ẹni tí ńgbà sẹ́nìkan kan lálàá gbogbo wọn ṣe kíni wọn dákẹ́ ni o ìdéyàn ọba rí kò ní ìdí ọmọ ọhún ọfẹ jọ ẹnìkan lójú tí ó kó báwọ lọ́dọ̀ Ọlọ́run wọn nígbà gbogbo wọn wá dákẹ́ tó anábì àní ẹmẹgàn lálàá o nítorí fa àdìsí yìí o anábì fúnra ẹ lọ́wọ́ ni ọdà èmi lálàá o sallallahu alaihi wasallam ẹ ti wá gbọ́ yẹn tí mo wí nísìnyí pé àwọn méjì wá bá mi lánàá lójú ayé àbí lójú àlá ẹ lójú àlá ni o lójú àlá ni o ìtumọ̀ rẹ̀ ni àṣà ni al-laylata àtìyà àwọn méjì kan wá bá mi ẹni pa àwọn màláìka méjì tọ́lọ̀ mọ́ níbí yìí kí ni yàtọ̀ àlá àwọn ànábì ọlọ́run àti àlá ẹ̀mí àti wọ́ ìyàtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀sọ́nà tọ́lọ́run yẹn gbà fi ṣe wá kí èké fi iṣẹ́ tó bá fẹ́ ran àwọn ànábì ọlọ́run ọ̀nà tó bá wọ ọlọ́run ló lè gbégbà ọlọ́jọ́ jẹ́ pé nínú wáhàyí nínú kíni nínú revelation òun làlá àtàwọn ànábì ọlọ́run àmọ́ gbogbo ẹni tí ìbá ti ta ànábì ọlọ́run aláàjì ẹ̀ ṣe wáhàyí ẹ̀dàkùn ẹ̀já lókè torí pé ẹnìkan kí máa gba revelation wáhàyí lọ́dọ̀ ọlọ́run òun làwọn kíni àwọn anábì ọlọ́run àwọn aránṣẹ́ ọlọ́run ẹ àfáà ni onímọ̀ ni ẹ kò tó àwọn anábì ọlọ́run àwọn anábì ọlọ́run nínú tọ́lọ̀ ń fẹ́ ran wọn ló fi jẹ́ pàdé ìta fẹ́ kà yìí ọ wà nù tá à ń ka nú ẹ̀sìn lónìí aláṣẹ ni anábì là torí pa anábì ọlọ́run ni sọlọ lọ́wọ́ àlejò àmì ẹ̀rí gbogbo ẹlòmíì ọmọ wa fáwọn èèyàn pé <clears throat> lánàá tá a sùn wọn ní ẹ̀yìn anáfíìlà ayé báyìí ẹ má dà lóhùn ògbẹ́njì bá bí sànẹ́bí ọlọ́run aláàjẹ alá èèyàn ni èèyàn lásán ṣe sànẹ́bí ọlọ́run ọlọ́run lè fún àwọn náà lé lọ́nà mí o àjìyàn o àmọ́ kò tó lẹ́wù káwa kálà àjẹ ó di kíni kó di iṣẹ́ tọ́lọ́run fẹ́ ran gbogbo tó fẹ́ ràn sí gbogbo ayé àwọn ànẹ́bí ọlọ́run lọ́lọ́ máa ṣe bẹ́ẹ̀ fún torí náà ànábì láwọn méjì kan wá bá mi o wà innahuma qalali intaliq wọ́n sì wí fún mi pé ǹde fantolaqtu mo sì dìde pẹ̀lú wọn wà inna intalaqtu ma'ahuma wọ́n wá mú mi lọ wọ́n mú mi lọ àwọn làwọn méjèèjì hatta qala samura aláǹnábì wá ń si ń si bọ̀ mo fi ní àdìsí yẹn pọ̀ níta nabi lóun rí lójú lọ́jọ́ yìí ogún sọ̀lọ̀ sọ̀lọ̀ àmọ́ àlùfáà fẹ́ lọ bí èyí tó bá ẹ́ tọ́píìkì tí àǹkà tọ́píìkì tá à ń tírìtì lọ́wọ́ tẹ́ rántí kí ni tahrimul kadhib àṣàǹtò bí irọ́ pípa ti jẹ́ haramu tó inú inú ṣẹ̀ríà inú ìsìlámù ìbẹ̀lẹ̀ àfáà wa lọ tààrà ó ní wọ́n mú mi débi báyìí wọ́n wí nǹkan báyìí fa àtẹ́yìn náà àlàárọ̀ jòlè àtẹ́bílà bá dọ́ àdébì kan ọba rí ọkùnrin kan mustalqin lè kọ́ fáàwù ó fi ẹ̀yìn lélẹ̀ ó fi pàkọ́ rẹ̀ lélẹ̀ nígbà tí yẹn sùn tó ta kàkà. وإذا آخر قائم عليه بكلوب من حديد وإذا هو يأتي أحد شقيه وجهه فيشرشر شدقه إلى قفاه ومنخره إلى قفاه وعيناه أو عينه إلى قفاه <coughs> وعينه إلى قفاه النبي صلى الله عليه وسلم أراكم ó fi ìpàkọ́ rẹ̀ lélẹ̀ mo tún wá rí ẹlòmíì mo wá dúró ìgbà téèyàn dúró lórí yẹn báyìí dídúró tí ẹni tó dúró yìí dúró ọmọrin lọ́wọ́ kọ́dà irin yìí irin tí máa ní nǹkan kan tí ó kọ́ọ̀fù lórí rẹ̀ nígbà tá a fẹ́ fi hangi nǹkan lọ́wọ́ àwọn irin tí ó lẹ́nu tí ó kọ́ báyìí bí irin olóòótọ́ àbí irin tí wọ́n máa fi hangi nǹkan bí ẹran bẹ́ẹ̀ ni irin yìí kí wọ́n á ní nfìrin ṣe lọ́wọ́ anabi ní sàdéédé sọlọ sọlọ tòun bá rí i pé yóò wá wá yóò múrin yìí yóò ti bọ abala kan lẹ́nu ẹni yìí títí tí èdè pàkọ rẹ bọba ṣe yóò tán yóò ti bọ mú rẹ yóò tún ti bọ mú náà tí ó fi jáde sí kíni ṣe pàkọ rẹ kódà ó ti bọ lójú náà tó fi jáde sí. Si ìpàkọ́ rẹ̀. ثم يتحول إلى الجانب الآخر فيفعل به مثل ما فعل في الجانب الأول pẹ̀lú gbogbo eléyìí tá a wí yìí ẹgbẹ́ kan ẹ mọ̀ pé a lè pín ojú yàn sí méjì ojú méjì ẹnu yìí náà ẹnu ọ̀tún ẹnu àpárá ẹ̀kẹ́ ọ̀tún àti ẹ̀kẹ́ òsì ànábì gbogbo èyí tó ṣe yìí apá kan ló ṣe é fún sí ẹ̀pá apá ọ̀tún bọ́ba ti wá parí nǹkan gbogbo ohun tó ṣe yóò tó wá rìpíìtì rẹ̀ ní lápá òsì. فما يفرغ من ذلك الجانب حتى يصح ذلك الجانب كما كان الله أكبر nígbà tí ó bá fi parí ìtìrìnbọni lẹ́nu ìtìrìnbọni nímú ìtìrìnbọni lójú apá òsì yìí gbogbo ẹ̀jẹ̀ gbogbo onira gbogbo bí irin ọwọ ọmú kọ́ má irin ọwọ ojú kọ má bàjẹ́ ọlọ́run ó sì ní kí gbogbo ó ti san lẹ́ẹ̀kan náà kó tó pa kó tó parí jíkínni tẹ̀gbẹ́ òsì yóò tún wá afresh. ló jẹ o ní bí iná bá jó awọ ara rẹ̀ tán tọkàn eegun tí ò sí ní tẹ́ mọ́ báwo ni kò sí ní tí ó jó mọ́ pé ó ti jó kan eegun kò sí ní tí ó ṣe kíni olùwà ní badalnahum juludan ghayraha liyadhuqul azab àtún wá rí fresh skin wọn wọ́n tún wá rí experience rẹ̀ repeatedly irú ogun tí wọ́n yẹ jó tí ó fi kẹ́gun ni àtọ̀ dá wọ padà yóò tún àtún bẹ̀rẹ̀ lẹ́yìn náà bá jókòó egun àtún ọlọ́mọsí wa lọ́mọ náà gbogbo eléyìí olúwa fi ń kí wa lọ yìí o ìṣòro ẹ̀ náà lélẹ́yìí tá nẹ́bí wì sọ̀rọ̀ sọ̀rọ̀ káwọn bá ń ti nǹkan bọ̀yàn irin ìbọ̀ gbogbo gbẹ̀ ló ti ya gbẹ̀ ló ti bóyì ẹ nígbà tí ọba fi ṣẹ̀gbẹ́ òsì tán olúwo ní kélé ó ti sàn lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí kíni o tún ní experience wọn lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kejì sí lẹ́ẹ̀kẹta sí tọ́. ثم يعود عليه فيفعل مثل ما فعل في المرة الأولى قال نبي موابر قلت سبحان الله آه ìmọ̀ fọlọ́ o máa hà dáa àwọn wo ni àtẹni ó sùn àtẹni tí ń fi rin bọ̀ lẹ́nu tí ń fi ń bọ̀ ni mo máa hà ta làwọn méjèèjì kọ́ọ̀là alábìlà màláìka méjèèjì yìí wọ́n mú mi rìnrìn àjò yìí wọ́n bá ń dá mi lóhùn pé innahu rajulu yaghdu fi baytihi wa yakzibu al-kadhibata tablughu al-afaq aw fa yakzibu wọ́n lè rí ẹni tí wọ́n ń tirin bọ̀ mú tì í bọ̀ lójú tì í bọ̀ lẹ́nu yìí ọ̀ràn wo lọ dá òun lẹni tí ó jí láàárọ̀ tó ṣe pé irọ́ wo la jù sí gbogbo ayé ló kù ní ọ̀rọ̀ èwo la tún jù lẹ̀ lónìí yọ pa irọ́ fàyà ẹ ẹ tábùlógún àfà àwọn èèyàn máa wá gbé kíyàn wọ́n máa gbé kíyàn skate maker wọ́n tún fi rìlíìsì ọ̀kan. Hmm. wọ́n máa wá gbé kí yóò ti dé nọ́ọ̀tì yóò dé sáùtì yóò dé wẹ́ẹ̀sì yóò dé ìsì gbogbo ayé ìran rẹ̀ yóò máa ka. àṣàdánwò ni fún ọ bínú rẹ ti ń dùn nígbà àti wọn tó ti gbọ́ o orí burúkú ni o dáadáa ni ojú wọn máa gbọ́ lẹ́nu rẹ o ìrọ̀ yìí ṣe ń kí wọ́n máa ń mọ̀mọ́ ìtumọ̀ àdìsí yìí ìyá ẹni tí ń parọ́ tí ọ̀rọ̀ rẹ̀ yìí wá ń pọ́pùlà tó ń káàkiri gbogbo ayé ìyá rẹ̀ lànàbí ju èyí o sallallahu alaihi wasallam. ọlọ́mọta sọ wá ń bí rọ́ o ọlọ́mọdé ayà òkú rọ́ o kò sínú ìròyìn kò sínú ìròyìn tó dáa wọ́n máa fi ròyìn irọ́ wọ́n fi ròyìn ọmọlúwàbí wọ́n máa fi rọ́ wọ́n máa fi ròyìn pàtàkì jùlọ mùsùlùmí. ومسع صوامه وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين <laughs> وإياكم عليكم السلام ورحمة الله Ini adalah Kalau ọ̀rọ̀ pé oníbàárà fi inú ìwé mọ́ṣúárà rẹ̀ níbi ọ̀dọ́ àwọn ní lóúnjẹ ìlú sókè. kò sí nǹkan kan tó bá jẹ pé treatment ni Islam fààyè ká tún la ká ṣe wòsàn lẹ̀ lópin ìgbà tá a bá ti fi ń tọ́jú haramu ṣe ìwòsàn ká bẹ́yìn bá kọ́ra bẹ́yìn bá yọ yányá ara ń tà nẹ́bí sọ̀rọ̀ sọ́lá mọ̀ ṣe rúkṣọ̀ fún àwọn tẹ́yìn wọn rí bẹ́ẹ̀ kọ́dà bí wọ́n bá ní ẹyin góòdì nìkan ló lè dún bẹ́ẹ̀ o àrùn ọ̀nà tí rúkṣọ̀ fi lè wáyé ìyẹn ni pé ìsọ nǹkan ti bẹ̀ kọ́ kò jẹ́ kó rí bẹ́ẹ̀ àmọ́ ńgbà tó ṣe pé nǹkan ṣèwọ́ báyìí à olùwàyọ̀ǹda fún wọn torí náà ní kúkúrú ẹni tí ó rí báyìí yálà wọn láwọn yọ eyín wọn àwọn ò fi artificial eyín bọbẹ ni àbí àwọn irú èyí tá a fà wí èsì bẹ̀ náà bẹ́ẹ̀ àmọ́ àfi mí ẹ̀ àfi mí kún àbí ẹ̀ wọ́n bá jẹ pé lọ́nà pé à ń ṣe ìwòsàn ni kò sí nǹkan kan tó ṣe kò sẹ́sẹ̀ mẹ́ nígbà tí wàá bẹ̀rẹ̀ ti ìwòsàn yìí amẹnubà tí èsì ìwòsàn náà ẹ̀yin mọ́kà ń kọ́ ẹni tó lọ mọ́kà tó lọ kàn ẹ̀yin ẹ̀yìn mákàkí kan àwọn kan ń sì gbọ́ wọn pé àwọn obìnrin wọn lè lo góòlù tẹ́lẹ̀ obìnrin bí kò ṣe nǹkan kan ọkùnrin ní ọ̀tá fún ẹ̀rí ẹ̀yìn mákàkí kan àtọkùnrin àtobìnrin ẹ̀sẹ̀ ni o àti ọkùnrin àtobìnrin kọ́yìn ọlọ mákàlọ́ kan ẹ̀yìn ẹ̀sẹ̀ ni kí ló jẹ́ ọjẹ́ bẹ́ẹ̀. kí ló dé tó fi kàn yín kí bá a mọ̀ kọ́ lọ bó àjì ńtọ́sọ dẹ̀sẹ̀ gbogbo ẹ̀sìn téèyàn bá sìn nítorí káwọn èèyàn bá a rí òun kọ́dà lẹ́bi ní aṣírkùl asgar inú àwọn ọ̀nà ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run àmẹ́bọ kékeré ni kékeré ní kíni nínú ìsìlámù àmọ́ gbogbo ọ̀rẹ́ ẹ̀bọ ni àríyá kárí mi kí wọ́n gbọ́ mi kí wọ́n rí mi kí wọ́n mọ̀ pé mo ṣe é haram ńláńlá nínú ìsìlámù ntọ́ sọ yín kíkan ẹni tí ọba yé àtọkùnrin àtobìnrin ntọ́ sọ ọ́ di ẹ̀ṣẹ̀ òun là níyàn tẹ́ ń torí rẹ̀ kàn ẹnìkan ò sì lè tàn wá pé kèsì ń tẹ́mi torí ẹ̀ kàn nù <laughs> torí kí wàá lóko fi kàn nígbà tí èyí lọ́mọ́ká yìí ṣe tọ́ kàn gbogbo ẹni ọba lọ hajj àbí tí ń sọ fún ìyàwó rẹ̀ àbí ìyàwó náà ń sọ fọ́kọ pé ẹ̀yà pin ẹ̀yìn bọ̀ o wọ́n fẹ́ kó bọ̀ ni o ẹsẹ̀ ní fún o. ẹ̀rí báàbù pé obìnrin lè fi góòlù ṣẹ̀ṣọ́ ọ̀tọ̀ lè yíwùn ọba ẹ̀pọ̀ wà nílé tó ń ṣe ẹ̀ṣọ́ rẹ̀ olùwò ṣe góòlù nìkíni kò ṣe lè wọ̀ fóbìnrin àmọ́ ǹjẹ́ obìnrin gan lè fi eyín góòlù ṣẹ̀ṣọ́ bíi káwò yóò ná èyí ò ná èèwọ̀ ni lọ́nà àbòmí torí gbogbo ní tí ọba ti léèdì yàn tó ń tọ́lọ̀ ọba léètò haramu nínú tíra nínú sẹ̀ríà nǹkan náà bí haramu tẹ́lẹ̀ yóò di kíni yóò di haramu ẹni tọkàn ẹyin kóun fi sẹ̀sọ́ ṣé máa dinu bàbá wa ń ẹnìkan kò ní rí ọkọ rẹ̀ nìkan ní òrì tọrẹ lomi ọmọ ata rẹ gbé bọkọ rẹ̀ ló ṣe fún. èyí tó hàn ní pé kọ́dà ọ̀rọ̀ tọrọ kọ̀ tọrọ yọkọ̀ gbé wọn mọ̀ pé alájà ti dé èyí ò ná ẹsẹ̀ ńláńlá ni fún ọ ẹsẹ̀ ńláńlá ni gbọ̀ntì ọlọ́run ní kọ́ pamá ìwọ obìnrin ọmọ fi hàn ẹ máa fi èsì a mọ̀ pé a àjèjì wà mẹ́. àròyà kárí yọ àdìpọ̀ máa yanu máa rẹ́rìn máa dùn máa fẹ̀yìn sáwọn èèyàn olúwọ̀ fẹ́ bẹ́ẹ̀ fún obìnrin o torí náà ẹ̀ẹ́ká fi náà fún àwọn èèyàn tó ń darí mákàlì kódà o kódà kódà ntí èèyàn lọ gbà ní hajj a ọ̀pọ̀ ju èèyàn òfin nǹkan kékeré báyìí bàjẹ́ o èèyàn má fi sún èso díẹ̀ bá ìdíjẹ́ o torí náà bí o ti jẹnu Allahu ta'ala a'lam. Ìmọ̀ gbogbo nǹkan tí ìgbà máa ń ṣe ẹ̀rọ rẹ̀ nígbà tí ó máa yọ kú. Ìwé ẹjọ́ kúrò ní ṣé ó máa ti ṣe ó ṣàtọ̀lẹ́ fún mi káàdì mi. kò ní gbogbo ohun tí ọlọ́run bá ti gbà yàn láàyè kó lò bọ́ba bá bẹ́ẹ̀ kú ẹ má wulẹ̀ máa wá kàn àbí máa wá ẹ wá lọ wá má ẹ má kàn máa ní ọ̀kọ̀dà dà kọ́dọ̀ ó lè bọ́ sínú ẹ̀ṣẹ̀ nítorí látàrí pé ànábì ní gbogbo ohun a bá kán lára òkú ìgbà tá a kán lára rẹ̀ ń gbọ́ wà láyé náà ni àbá kan egun egun lẹ́yìn náà o bí ẹ bá ti ń lẹ àmọ́ ọmọ ìdẹ lọ́wọ́ lórí ẹ ṣé ẹ ẹ mọ̀ gbà tí àmọ́ ó dégbé ìjọba wáyé kò nídìí ká má máa ṣàṣejù ẹ ká má èyí tó bá ti pé ṣẹ̀rí àti yọ̀ǹda fún kó lò láyé tó bá kú ẹ sílẹ̀ bẹ́ẹ̀ náà ìdíyé èyí tí ṣẹ̀rí àbá ṣe kí ni wọ́n ti yọ̀ǹda fún kó lò ń wà ní àyẹ̀wò ló ti yọ̀ǹda fún Kali pìtì ẹ̀ òun lè tọ́jẹ treatment òun lè tọ́jẹ mọ́ ìwòsàn Allahu ta'ala alam wa sallallahu wa sallam wa barik ala nabiyyina Muhammad نعم نعم نعم naam ìmọ̀ ìmọ̀ ìsòkòtò báwo àhà ìsòkòtò ọmọ dé kókósẹ̀ ẹ̀yìn ó sì fi hàn gbàálẹ̀ ǹjẹ́ ọ́pṣánà níbí àbí dandan ni méjèèjì yìí dandan ni tọ́lá ànájẹ pa wá láti rẹ̀ ànájẹ pàṣẹ ọ̀kan ó sì kọ èkejì ní ọ̀pọ̀lọpọ̀ hadithi ànábì sallallahu alaihi wasallam ní awfiru al-liha ẹ̀fẹ̀ ọgbà yín lẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ pàṣẹ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. èyí tí ṣòkòtò ànábì sì ní gbogbo ṣòkòtò tó bá ìsọ̀kalẹ̀ sísàlẹ̀ kókósẹ̀ fàfin náà bá ànábì bá ní nǹkan iṣẹ́ náà ni èyí wọn ò tún máa pe ọmọ náà léèyàn àmọ́ jẹ́ ìyànà náà kọ́dà bí ọba wà lè náà. a sì máa wí fúnra wa rìpítẹ́lẹ̀ kọ́dà bó ṣe sẹ́kọ́ǹdì kan ọlọ́mọdé yẹn tọ́ iná ẹsẹ̀ kìí ọ̀rọ̀ wò ọ̀rọ̀ torí náà ní dáhùn sí ìbéèrè àpá àlẹ́bí pàṣẹ ọ̀kan ó sì kọ́ kínní ọkọ̀ èkejì ìtọ́ba ti rí báwọn ò ìtọ́ba rí báwọn kò kínní kò bẹ́ẹ̀ bá wù mí ní í ṣe bí وإياكم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم